الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون عباد الله ẹtẹlẹkẹjẹ جي àwọn ẹtẹni tó ti lọ ọ̀nàni àdùá òlẹ̀hu له ti tàkọ̀fà ká máa tọrọ àforíjì fún ẹni tó ti kú ti kú òun ti lọ ó ti fi ilé ayé sílẹ̀ ṣùgbọ́n ní ìgbà tó lọ yẹn fi àwọn ọmọ Islam ó fi wá àwọn tó fi ikú yẹn ó ní wa pé ká máa ṣàdúrà fún un ó ní lórí wa. ike ká máa tọrọ àforíjì fún nítorí pé òun ní kankan lè fi ṣe wá láǹfààní má lẹ́yìn ìgbà tó ti kú kò ní kankan tó lè fa nìkan lẹ́yìn ikú rẹ̀ ṣùgbọ́n òun bùkátà ike tí àwa ta sẹ́kù láyé tàbá lè sùn láǹfààní pẹ̀lú tí ó wúlò fún níbi tó ń wá yìí ká má ti sahun rẹ̀ ká gbìyànjú láti ràn lọ́wọ́ yàtọ̀ sáwọn ẹni jẹ́ pé pípé làwọn máa pòkú ẹ̀bẹ̀ ni wọ́n máa bẹ òkú kó ṣe nǹkan kan fáwọn eléyìí tó ṣe ike àlàyé gan lọ́pọ̀lọpọ̀ gbà ó lè má ràn lọ́rùn láti ṣe fún àlàyé ẹgbẹ́ rẹ̀ báwo lẹ́sìn wa máa tọrọ ọrú rẹ̀ lọ́dọ̀ òkú òkú tó ṣe é pé òun ti bára rẹ̀ níbi pé ń tó ń gbélé ayé ṣe ó ti wà níwájú òun báyìí kò sí nǹkan kan tó lè gbà ọ sílẹ̀ ọ̀nà ìburúkọ sí tó ń lè sábà àfi kọjá gbẹ̀yìn tẹ sẹ́kù láyé lẹ́ẹ̀dá bí òun òun pẹ̀lú àdúrà ẹ̀yìn òun. ẹ̀yin lẹ́ ń tọrọ àforíjì fún nítorí pé lábẹ́ òfin ọlọ́run àyè àti sí òkú lọ́pàá ni ọ wà fẹ́ni tó wà láyé láàyè pẹ̀lú mímá ṣe àdúrà fún àti mímá tọrọ àforíjì fún nǹkan tó ṣe nílé ayé náà lọ́wọ́ bó fi dán lẹ́jọ́ bó bá jẹ́ dáadáa kó rí dáadáa gbà tó bá sì jẹ́ àìdá àti aburú àìdá àti aburú yóò jẹ́ tiẹ̀ ṣùgbọ́n àwọn ọbẹ̀ ẹlẹ́dàá wa látàrí àánú àti ìkẹ́ ó tún fi àǹfààní sílẹ̀ fókù lẹ́yìn ikú rẹ̀ pé àlàyé lè sí àǹfààní gẹ́gẹ́ bó ti ṣe wá nínú alukur'an kíkẹ́ aṣíwájú wa bàbá wa anabi ibrahim alayhi salam wọ́n tọrọ nínú alukur'an gẹ́gẹ́ bí alukur'an ti ṣe mú wa kíkẹ́ rabbana ufirli wali walidayi walil mu'minina yawma yaqumul hisab kí ọlọ́run foríjì mi foríjì àwọn òbí mi méjèèjì foríjì àwọn olùgbàgbọ́ òdodo lọ́jọ́ ọ̀gbìn dàlùkìyàmà èyí túmọ̀ sí pé ká tọrọ àforíjì fún àwọn òbí wa inú ìlànà ló wà bó tilẹ̀ jẹ́ pé àforíjì dánábì Ibrahim alayhi salam tọrọ fọ́bì rẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa ó ní ká má wá àwòkọ́ṣe rẹ̀ nínú eléyìí àṣìṣe ni eléyìí tí ọ̀yẹ́ kápá nàbì Ibrahim ṣerú ẹ̀ nítorí pé àsìkò dánábì Ibrahim tọrọ àforíjì fún bàbá rẹ̀ yìí kò yìí tí ìfojú hàn dáadáa pọ́tọ̀ ọlọ́ọ̀ bàbá rẹ̀ ànábì Ibrahim sì ń pe bàbá yìí. kó fi ìbọgibọ ọpẹ sílẹ̀ kó gba Ọlọ́run ọba gbọ́ ọjọ́ ni tó ṣe é pé yọọ máa sin Ọlọ́run ọba lónìkan kò sì tí ì fojú hàn wípé ọ̀tọ̀ ni bàbá yẹn ní gbogbo àsìkò yìí lànàbí Ibrahim fi ń tọrọ àforíjì fún ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó bá ti hàn síyàn pé ọ̀tọ̀ tó jẹ́ bàbá èèyàn àbí ìyá ẹni tó jẹ́ ike kọ̀fẹ́sì islam kẹsìrì ọ̀sẹ̀ bọ́ni kọ̀tọ́lá bí òfin ọlọ́run kẹtọrọ àforíjì fún àwọn eléyẹn lẹ́yìn ikú wọn. torí ẹ̀ kátọrọ àforíjì fún ẹni tó ti kú ara ń tẹ́sí islam tó mú wá ni ṣùgbọ́n tí èsì tá a tẹ̀ sí onáníkà ni tó ti kú tá a tọrọ àforíjì fún yẹn ṣé mùsùlùmí ló kú tó gbélé ayé sí lọ́wọ́ tí ìsẹ̀ni tí ń kàn forúkọ lásán jẹ́ mùsùlùmí tá a bá ti rí i pé ó kọ lásán kọ́ lọ́sọ̀ di mùsùlùmí ó gbélé ayé sí Islam kọ̀tẹ́tì nínú mímójútó ojúṣe mùsùlùmí ó sì fi bá bẹ́ẹ̀ kú kàtọ́rọ̀ àforíjì fún ara ẹ̀tọ́ rẹ̀ ìwọ rẹ̀ lórí wa ni ọlọ́run ẹ̀dá wa tún fún wa nírò nípa àwọn ẹni tí wọ́n dé lẹ́yìn àwọn sàhábà. ọlọ́ni wọ́n á máa ṣe àdúrà yìí pé والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان àwọn ẹni tó dé lẹ́yìn àwọn sàhábà àwọn máa ń ṣe àdúrà pé ربنا اغفر لنا ọlọ́run forí jì wá o ولإخواننا الذين سبقونا بالإيمان forí jì àwọn ọmọ ìyá wa àwọn ẹni tó dé pé wọ́n ti síwájú wa gbàgbọ́. àwọn ẹni tó ti gbàgbọ́ dájú wa foríjì àwọn náà eléyìí ni òfin ọlọ́run eléyìí tí ọlọ́run ọba tọ́lá kalẹ̀ eléyìí tí gbogbo mùsùlùmí tó gbọ́dọ̀ máa tẹ̀lé àwọn máa tọrọ dáadáa fún òkú lẹ́yìn ikú rẹ̀ àti máa ń tọrọ àfojìn fókù lẹ́yìn ikú rẹ̀ lópin ìgbà tí àwọn amúdẹ̀mú tó ti péjú pésẹ̀ sí ara òkúta tọrọ àforíjì fún un tá a fẹ́ ṣe àdúrà fún ó kún ní mùsùlùmí mùsùlùmí lójú méjèèjì ó sì ojúṣe mùsùlùmí láyé kó tó di kó dára lẹ̀ kí ẹni tí ń forúkọ lásán jẹ́ mùsùlùmí ọwọ́ nínú ẹgbẹ́ ọ̀rọ̀ láti ọ̀dọ̀ wáṣílẹ̀ bọ́lá ẹ̀sìkà radiyallahu wa alayhi wa sallam. على رجل من المسلمين فسمعته يقول النبي صلى الله عليه وسلم أسرعت síwájú الصلاة سي sọ̀láàtì sí òkú arákùnrin ما هو أبدا mùsùlùmí سعد máa اللهم إن فلان ابن فلان في ذمتك وحبل جوارك فقه من فتنة القبر وعذاب النار وأنت أهل الوفاء والحمد اللهم فاغفر له اللهم فاغفر له وارحمه إنك أنت الغفور الرحيم ọlọ́run ẹni ṣe àdúrà fún pé ìwọ lọ lágbájú lágbájá ọmọ lágbájá ó ti bọ́ sọ́dọ̀ ọ̀wọ́ ọlọ́run báyọ̀ kò sí ní nǹkan kan míì tá a fẹ́ yìí tì tá a gbára lé ní ọwọ́ lọ́wọ́ báyìí tó yàtọ̀ sí ìwọ ọlọ́run ọba wa torí ẹ̀wọ́ ọlọ́run à ń tọrọ lọ́dọ̀ rẹ kọ́ ọ̀la níbi fìtínà tàrí ọlọ́run la níbi ìyáná wọ́n bá ti pé àdéhùn lápè pérépéré ìwọ lọ́ba tó ti kó ní ẹ̀yìn gbogbo ẹ̀yìn ìwọ lọ báni ṣàforíjì fún báni kẹ́ torí pé dájúdájú ìwọ lọ́ba aláforíjì ìtún kẹ́ni. ẹ̀rí pé àdúrà lànàbì Mohamed sallallahu alayhi wa sallam ní sẹ́sẹ́ni tó kú alimami Abu Dawud ibn Majah àwọn méjèèjì ni wọ́n gbé jáde bí sanadin sahih gbọ́n ọ̀nà kan tó ti pé wa ولا النبي صلى الله عليه وآله وسلم أبي لا تدع أبو هريرة رضي الله عنه ولا النبي صلى الله عليه وآله وسلم صفيه إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة tí a bá ti kú gbogbo sẹ́tò pé ayé ṣe ti tán àyàfi iṣẹ́ mẹ́ta péré ilà mi rọ́dà kọ́tí ń jaríyá sàrà àti ẹsẹ̀ ti ń sàn eléyìí tó ṣe é pé kọ̀gbẹ́ àwọn èèyàn ti ń sàǹfààní lára rẹ̀ lẹ́yìn ikú yín. ẹ máa gba ládàá rẹ lẹ́yìn kú yín ọwọ ẹlẹmẹ ni ọmọ tábà ọbẹ àbí ìmọ̀ká tẹ kọ́ èèyàn tó ti ti gbé àwọn èèyàn ń sàǹfààní lára rẹ lẹ́yìn kú yín ọwọ wọlẹdẹ ń falẹ ẹn yẹdọrọ wọlẹ àbí ọmọ rẹ tó ti pé ń àdó àkóbì rẹ ìmáàmù mùsùlùm alimami mùsùlùm ọlọgbẹjáde alimami nawawi rahimahullahu ta'ala ọ̀n lórí àdéhùn yìí onífíhì anadua yẹtìlú sáwọ abóhù ìlàlùmẹyẹ àdéhùn yìí fi hàn wá gbangba ike àdó àdéhùn bá ti fún lẹ́yìn ikú òkú ládàá rẹ̀ yóò lọ máa bá òkú ládàá yóò lọ máa bá òkú ó wá nínú ẹgbàá wá mi láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ọlọ́nàbẹ muhammed sallallahu alayhi wa sallam oní inna allah azza wa jal la yarfa'u darajat lil abdi salihi fil jannati fayaqul oní dájúdájú ọlọ́wọ́ ọba tó ga tó gbangba amẹ́tí àgbéga kù eléyìí tí ẹrú ọlọ́run tọ́jú ẹni rí eléyìí tó wà nínú àlùjánnà ọlọ́run máa ṣàlékún àgbéga kù fúru wọn. nígbà tó bá wá rí àlékún àgbébapò yìí oná àmọ́ wọn sọ fọlọ́ ọba pé yọ olúwa mi ànàlè ààrẹ níbo làlékún àgbégapò yìí ti wá ìwọ wà lẹ́dí kẹlẹ́ ńṣe lọ́wọ́ abá àlékún àgbégapò eléyìí tí ọmọ rẹ ń tọrọ fún ọ ala ikú rẹ̀ alimami ahmed olóògbéjáde gbọ́ ọ̀nà kan tó gún régé akọ́nàkùnmọ́lá ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí ńlọ́jọ́ pé bàbá wò sí màmá wa ti kú àdìmọ̀dájú sátádọ́dọ̀ lọ pé bàbá àti ìyá wa nígbà tí wọ́n wà láyé wọn mẹ́sìn wọn lórúkọ pọ̀ wọn forúkọ lásán jẹ́ mùsùlùmí wọ́n ti ojúṣe mùsùlùmí tó fi kó láyé a gbọ́dọ̀ rí i pé ojúṣe wa lórí wọn eléyìí tó dá lórí kásàdúrà kátọrọ àforíjì fún wa a gbọ́dọ̀ ń bẹ̀ rárá nítorí pé gidigidi wọn lọpọlọpọ àwọn ti dẹni ikú ti dá wọn lágara wọn lè dá wọn láǹfààní má ni kẹsì dáadáa ránṣẹ́ sáwọn fẹǹsì rántí wọn pẹ̀lú àdúrà fẹẹ gbàgbé wọn pẹ̀lú ìtọrọ àforíjì fún wọn kọlọ Ẹlẹ́dàá wa kó fún wa sí. ó wá nínú ẹgbàá wọrọ láti ọ̀dọ̀ Ummu Salama radiyallahu anha ọlọ́nàbà Muhammad sallallahu alayhi wa sallam ni ìdá tó idha hadartumul mayyita awil marid faqulu khayran fa innal malaikata yu'minuna ala ma taqulun. tẹ́ẹ̀bá wá bá ẹni tọ́jẹ́ pé ńpọ̀ka kú lọ́wọ́ abẹ́tí ẹ̀wá sọ́dọ̀ aláàárẹ̀ tí ń sáré òkú bí ni ó lè o ẹ má máa fẹnu wọn ẹ má máa kú sọ lọ́dọ̀ ẹni tí ń kú lọ́wọ́ ẹ má máa fẹnu wọn ẹ má máa kú sọ lọ́dọ̀ ẹni tí ń sáré eléyìí tó lè já sí ti kú nítorí pé àwọn wọ́n á lórí gbogbo ntẹ̀ ń bá ń sọ àwọn màláíkà wọ́n máa ṣe ámì lórí gbogbo ntẹ̀ ń bá ń sọ Ummu Salama radiyallahu anha ó ní ní ìgbà tí Abu Salama ọkọ mi tọ́wọ́ kú ataitu nabiyya sallallahu alayhi wa alihi wa sallam mo bá wà bá nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam faqultu ya rasulallah mo ní ìrẹ̀ ìránṣẹ́ ọlọ́run inna Aba lọ́jọ́ tí baba sálámà ọkọ mi wọ́n mà ti kú fọ̀kọ́ọ̀lù anabi sallallahu alayhi wa sallam wá sọ fún mi pé kúlí máa sọ pé allahumma ighfir li wa wa a'aqibni minhu uqba hasana ó ní ká anabi ní kí n máa sọ pé ìwọ lọ mi forí jìn ọkọ mi tó kú ìwọ wá dúró tì mí lẹ́yìn ikú ọkọ mi yìí báyìí ní ìdúró ti ní ilé ìtọ́ rẹ̀ wájú. ọ̀lẹ́ Ummu Salama ni faqult mọ wá sọ yìí pé fa aqamani Allahu azza wa jalla man huwa khayrun li min Muhammadun sallallahu alayhi wa alihi wa sallam ọlọ́wọ́ bá wá pẹ̀lú mi lẹ́yìn ikú Abu Salama ó ti ní tó lóore ju Abu Salama ó fi rọ́pò rẹ̀ fún mi ìyá anabi wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam. torí ẹ̀ àbí àlàmà ṣe fọ́kù àyíṣe pé fọ́kù dáadé òkú là máa wí àyíṣọ àìdá rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti kú kárí pé ìgbà tí àdáwò dé bá wa àtúngbàgbé láti tọrọ fórí ara wa. ike ìwọ ọlọ́run má dára wa má sọ wá sílẹ̀ láwa nìkan pẹ̀lú wa nínú àdáwò tó ṣe di ẹni tó kú yìí lórí wa lọ́nà tí ó lóore jù fún wa ń ṣe lórí dípò ọkọ rẹ̀ tó kú lọ́nà òfìfì wa Muhammad sallallahu alayhi wa sallam. ló fi rọ́pò ọkọ rẹ̀ ti tẹ́lẹ̀ fún ẹ dákun báwo la ti tètè wá sọ níbo gan-an làbú sálámà ti wá lè lé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sálámà mú nínú ọlá àti àjùlọ kò sí. torí ẹ̀ sáadà ọba dé ẹ̀mẹ́jà máa ti sọ ẹ̀mẹ́jà máa wíwì kúwì wípé ń bọ́lá tó ti lè rí nítorí dípò dára tó gbọ́mọ wa lọ́wọ́ yìí kò sí nítorí dípò rẹ̀ ikú yẹn lè sí káwọn lọ kúkú kú ká máa lọ tọba lọ jìyà ni wàá sí àjẹ tọba parẹ anabi muhammed sallallahu alayhi wa sallam ó ti fi hàn wá pẹ́nikẹ́ni tó bá fi lè ṣe sábàbí àti gbẹ̀mí ara rẹ̀ lọ́wọ́ ara rẹ̀ irun tó bá fi para rẹ̀ lọ́nà òfìfì àjẹ́ ọ́ nínú náà jahannam torí ẹ̀ lẹ́nìkan bá kú tá má ti torí rẹ̀ para wa àbá nílò ramá ó tún ti jẹ́ ọ̀gbìn dàlùkìyàmà torí ẹ̀jẹ̀ àtàkìyèsí ká ní fura ká má tara wa jẹ ọwọ́ nínú ẹgbàá wa mi láti ọ̀dọ̀ Awf ibn Malik radiyallahu anhu ó ní salla Rasulullahi sallallahu alayhi wa sallam ala janazatin ó lọ́ọ́ sallallahu alayhi wa sallam ó ti sọ̀láàtì sí òkú kan lára fàhàfẹ́tò min du'aihi wa huwa yaqul mọ̀ wá ha nínú àdúrà tánàbí ṣe fọ́kù yìí nǹkan anabi sàdúrà fún pé allahumma ghfir lahu warham ọlọ́n foríjì ọlọ́n kẹ wàhálàfihì wàhálàfihàn ìwọ ọlọ́n sàmójúkúrò fún kó o sì là wà akrim nuzulah ìwọ ọlọ́n ṣe ibùsọ̀kalẹ̀ sí ibùsọ̀kalẹ̀ rẹ̀ sí ní eléyìí tí ó dẹ̀ta lápọ̀nlé wọ́wọ́ sà mọ́dọ̀kọ́lá ibi tá a gbèsè sí eléyìí tí ó fẹ̀ wà aghsilhu. بالماء والثلج والبرد ìwọlọ báni kúmi wẹ àti yìnyín àti omi tí máa lé eléyìí tó jẹ omi tí máa lé sójú ewé omi tí máa lé sójú ewé láàárọ̀ irú rẹ̀ ni kí wọn lọ́wọ́ bá wa fi wẹ wọn náà kí yìí minal khataya ọlọ́run bá ní fọ́ ọmọ kúrò nínú àwọn ẹ̀ṣẹ̀ kama yunaqqa ath-thawb al-abyad min ad-danas gẹ́gẹ́ bá a ṣe máa faṣọ funfun má kúrò nínú gbogbo ìdọ̀tí. wà á abdulhu dáhùn khayran min dáre ilé tó lóore ju ilé rẹ lọ ọlọ́mọba fi dàrọ rẹ wà ahlan khayran min ahli mọ̀lẹ́bí tó dáa ju rẹ lọ ó ní fi dàrọ fún wà zawjatan khayran min zawjatihi ìyàwó kan tó lóore ju ìyàwó rẹ lọ ẹni kò fi dàrọ rẹ fún wà adkhilhu aljanna ọlọ́mọba fi dàlẹ̀ janna wà a'idhu min kó o sì là á níbi ìyà sàárè wa min adhabi an-nar àti níbi ìyà náà qala sàábì onáni Awf ibn Malik onáni bí sàdúrà yìí hatta tamannaytu an akuna ana dhalika al-mayyit anabi sàdúrà yìí títí mò ń fi ran kan káti ẹ̀ pé mi mọ̀ kú lónìí lànàbí wọn sàdúrà báyìí lára salawatu rabbi wa salamuhu alayhi al-imam Muslim àwọn ni wọ́n gbé àdéhùn jáde eléyìí hàn wá pé nígbà tí òkú bá kú lẹ́yìn ìgbà tí òkú bá fàyè sílẹ̀ nínú ojúṣe wa lórí rẹ̀ òun náà ní kárí pàǹsá àdúrà fún àdúrà tá a máa ṣe fókù á máa ṣe tọkàntọkàn tẹ́yìn bá ṣe àdúrà fókù àdúrà yẹn yọ lọ bókù àdúrà tẹ́ ṣe fókù yọ jẹ sábàbí àtẹrí dáadáa rẹ̀ gbà lọ́dọ̀ ọlọ yọ máa jẹ dáadáa fún nínú sàárì rẹ̀ ṣáájú kótó dijọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù yóò tún máa jẹ́ dáadáa fún tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyam lẹ́yìn ìgbà tó bá wà lìjánà tán yóò rí orí pa àdúrà tẹ̀sí fún bọ́lá wọn sì tara àdúrà yẹn tí ó fi gbéga tí ipò rẹ̀ tí ó fi ga ju ipò ẹni tí ò lẹ́ni tó ṣerú àdúrà bá ń fún torí di eléyìí báyìí ẹ káká gara níbi mi máa ṣe àdúrà fún àwọn òkú wa ṣùgbọ́n pẹ̀lú mẹ́jẹ̀mú ká má àdúrà wa gbọ́ ọ̀nà àdádálẹ̀ eléyìí tó tako ìlànà nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam nítorí pé ẹni tí ń náà tó ma òun náà sọ pé òun náà rí àwọn ẹ̀rí tọ́tọ́ka sí pé àdúrà ṣíṣe fókù a máa wúlò fókù a máa sòkú láǹfààní a máa jẹ́ sábàbí àti rí dáadáa wa ó ti wá gbàgbé pé gbogbo àti wúlò fókù rárá nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sì fi hàn wá gẹ́gẹ́ bí anabi rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam bó ti ṣe ṣàlàyé fún ayé ké wípé ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò gbogbo ẹ bá ṣe lọ́nà gbogbo àdádálẹ̀ ni o àánú ò sì ní ni lọ bíire bí ìbá ṣe pé yóò mú ni sórí ikú èèyàn padà dọ́ máa ná ليس عليه أمرنا فهو رد أن كان جبا في الاستسكة تيسا ولا قلا تكوكو سبه أدى يسير قدفون كاكيسي أدى أنا لنا سوكوينسي nígbà tẹ péjọ lẹ́yìn ìgbà tó tẹ darí sí ilé tẹ wá tẹ pẹpẹ wa mówó wá táwọn kan wá jókòó tí ní àwọn ń tọrọ fókù ẹni tó bá fẹ́ràn òkú kó mówó wọ́n ní kẹ́ ẹ mọ́wó tọrọ wa kẹ́ ẹ mọ́wó tọrọ wa wọ́n ẹni rí àwọn olólùfẹ́ òkú àwọn òní bá yín tọrọ fókun àti ẹ̀sánwó ẹ̀ ọwọ́ ìjókòó tẹ jókòó nǹkan àdáda lẹ̀ ni àbí lásìkò nǹkan àdáda lẹ̀ ni ọ̀tàkùn lànà anábẹ́ sallallahu alayhi wa alayhi wa sallam tẹ̀bẹ́ yìí mọ̀ pé tó kù yẹn ti kú ju rẹ̀ dé à ń ṣe àdúrà tánà fún lẹ́yìn ìwà àgbà àtúnṣe àdúrà fún nígbà tá à ń ṣe sọ̀látul janaza tánàbì sallallahu alaihi wasallam sọ pé ẹ ṣe àdúrà fún tá à ń ṣe sọ̀látul janaza sílẹ̀ àtọkàntọkàn torí gbóǹbù káàtà rẹ̀ ẹ tún fẹ́ kúrò ní ẹ tún fẹ́ gbé sínú sàárè ó tún ní tánàbì sallallahu alaihi wasallam tún ní kẹ́ wí bismillah wa ala millati rasulillah awi atukpo lẹ́yìn ìgbà tá a ti da ìpẹ́ òkú wa tán a wọ́n tún ní ká tọrọ àforíjì fún un kátọrọ pé kọ́lọ̀ wọn bó fún lẹ́sì fọ̀ oníkálukú wa tó ṣàdúrà kọ́lọ̀ ń bá àforíjì kọ́lọ̀ ń bá afẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ yóò lẹ́sì fọ̀ lẹ́yìn gbogbo eléyìí ọ̀dájú ike tún ṣe sílé òkú yẹn á pẹpẹ àdúrà burúkú torí kò sí kankan kò alayhi wa kò sì sínú tí àwọn ẹni rí àwọn sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ẹni tí ń tọ orí pa wọn tí wọ́n tẹ̀lé tí wọ́n fi sọnà báwo ló sì wá fẹ́ jẹ́ tí ò ní jẹ́ torí délé ká sára ká fún àdádálẹ̀ bẹ́lẹ̀ yìí tẹ́ ẹ sí ní ìgbà tí òkúta sí tí sì tún bẹ lórí sàárì rẹ̀ látàrí ipa asese àṣẹ̀ṣẹ̀ dàpẹ̀ bóyìí tó ń bá èyí tẹ̀ ń ṣe ń lé rẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bó tán bóun á lè tẹ̀ ń ṣe ń jọ kẹta gan ni bóun ti jọ kẹjọ bóun ní sokódì ọjọ́ bóun lè tẹ̀ ń ṣe lọ́dọọdún bóun ní gbèrò ṣe ní jáde dálẹ̀ kí ló dé tó fi jẹ́ pé àwọn máa ń tẹ̀bà àti gbogbo ọlọ́run bá ṣe léwọ̀ àdádálẹ̀ ìwọ ni ìwọ ńlá kẹbí yóò tún mí lọ́kẹ́bà rẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ pọ̀lọpọ̀ nínú wa àwọn ahùnrí má níta má pè ládàáda lẹ́wọ̀n látàrí pagídí ń bá wa jà àti pé pápá gan tàbá kọ̀ láti ṣe wọ́n sọ wa lẹ́nu àwọn òṣìṣẹ́ tẹ́nìkan kan sọ wa lẹ́nu wọ́n máa bí yín léèrè ǹjẹ́ ọ̀tún la kọ́ kẹjọ bàbá ni torí ẹ lé kí ni palẹ̀ má jẹ́ ti ṣe wọn náà máa pẹ̀tọ̀ ìpalẹ̀ má bí bá ah, ẹ ṣe ni o torí ojúṣe bàbá yín ni o bàbá yín náà ṣe ti bàbá rẹ̀ kó lẹ́yìn ọmọ wa fi ní ṣe ti ẹ̀ ẹ wá ń sọ ẹ̀ ń sáfún sọnù ẹ̀ ń sáfún sọnù ẹ̀ sáfún yọ̀ lọ láàrin ìsọnù ọmọ èèyàn àti yàtọ̀ lọ èwo lára yín lè gbà ọ̀dájú ikú ọ̀pọ̀lọpọ̀ kára yọ ọmọ sọmi lẹ́nu kó ọmọ mú tèmi sẹ́nu iná lọ̀pọ̀lọpọ̀ ń bá ká tí wọ́n fi ń ṣe tí wọ́n ń ṣe kọ̀fẹ́ káwọn ṣe ń tà ń ṣe bàtọ́ lọ́mù tí ọ̀tá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa eléyìí ó burú jáì ó tún lọ bá òyìnbó tọ ọ̀rọ̀ àníkàn ọbọ̀ sókè kúránì pẹ́ ń ṣàdúrà fún bàbá yín nìyẹn ẹ̀ ń ṣàdúrà fún ìyá yín tó kú nìyẹn gbogbo eléyìí àdáda nítorí tó bá ni ti kọ́ wa ebi wà ní bàbá rẹ̀ kú ọ̀nìyá rẹ̀ kí ló dé tí wọ́n ya ahun débi pé ó tiẹ̀ lè yanu rẹ kó o tètè lùtè kó o mi ahọ́n rẹ kó o tọrọ kí ọlọ́run ìgẹ́ rẹ àforíjìn rẹ fóbi tó bí ọ fi wà láyé Allahu akbar àwa ló ti gbéṣẹ́ rẹ̀ fáwọn kan ó ń diṣẹ́ kọ́ngílánù àwọn ọmọ ọba ọkọ́lé àwọn ọmọ ọba ọmọlé ó ní ẹ ṣé yàtí là ń fẹ́ ni àbí dàláìlù àbẹ́ ìgbọ́n kan mẹ́wọ̀ nítorí pé yàtí lòkú máa jẹ gbogbo àwọn àdáda lẹ burúkú táwọn yẹn ń kó ká wọ́n ti lè ní sẹ́fì dáhùn ní káwọn ṣe gbogbo tí ò ní tí ò sí lákọọ́lẹ̀ nínú dictionary Islam gbogbo àwọn àdáda lẹ àfọkọlọ gbé kalẹ̀ gbogbo ń tọ́ka kò lànà wa Muhammad sallallahu alaihi wa sallam lọ́pọ̀lọpọ̀ ó múra sí ni wọ́n hùn rí ma ogójì ọjọ́ ẹ̀yin ẹ máa wo ntí ọ̀tẹ̀lẹ̀ gbogbo ntí na náà burú náà ni ó tù jẹ ọ̀làbí agboolé kan ni wọ́n ń fà láàrin ara wọn sáà ṣèjọ́ kẹjọ bàbá àbá ní kẹjọ àwọn kan lọ sí di pàní ṣe níbi tó dúró àdé yìí àlàyé ẹ̀sìn tá à ń gbọ́ ó tó wa ó ti fi hàn wá pé gbogbo ẹ̀ ọ̀nà kan òtún a fẹ́ràn bàbá wa bàbá rẹ kú lónìí ìjọ kẹjọ lọ rántí ẹ bàbá rẹ kú lónìí ìjọ kẹta lọ rántí ẹ ọdọ àdúgbò máa bú ni ọnà ọmọ rẹ gbogbo gbà náà máa rántí bàbá rẹ ebi wọn gbàdúrà fúnra rẹ lójúmọ́ láì ní iye gbà ó ṣe jẹ pé ìjọ kẹjọ ló tó rántí bàbá tiẹ ìjọ kẹta ló tó rántí bàbá tiẹ ogójì ọjọ́ ló tó rántí bàbá tiẹ àwọn kan sì ní ọ̀rọ̀ pàṣẹ bí wọ́n ṣe ṣe kó lè rà nígbà tó borí ah, àwọn tó ní àwọn ò bá wọn lọ́wọ́ sádàdà lẹ̀ àwọn ọ̀rọ̀ yẹ̀bá ìjọ kẹtẹ wọn láwọn ń ṣe o lọ́ba di kí wọ́n já kátàn kátàn ọtí ah, ṣé àdúrà náà láti fẹ́ fún bàbá yìí wọ́n ń já kátàn ọtí wọ́n ń já sẹ́gbẹ́ kan ọ̀rọ̀ mú màlúù àwọn tó sẹ́gbẹ́ kan so nígbà tí wọ́n pe àwọn aláàfáà àwọn aláàfáà jókòó lẹ́gbẹ́ kan yà á sí ẹ wọ́n ti pè dàláìlù gbogbo ìtàn tọrọ wọ́n tà fún wa nígbà tó gbowó sẹ́tán ibẹ̀ náà làwọn aláfáàná wà wọ́n ti bẹ̀rẹ̀ sí tó tébù wọ́n bẹ̀rẹ̀ sí tó tébù eléré bẹ̀rẹ̀ sí ní kọrin àwọn àfáà náà èyí tó fara mọ́ sára tiẹ̀ náà gbáfẹ́ òun náà fi jókòó mẹ́fẹ́ ọ̀rẹ́ wa bí ọlọ́ba jókòó wá jókòó wọ́n èsè náà méjì ẹ̀ sọ́kú bàbá yín darí tọ́ gbogbo yẹn bẹ̀rẹ̀ sí ní jókòó mbẹ́ náà wọ́n máa ń sọ́ wọ́n sọ́ náà léwu oníkàlùkù máa ń gbàgbọ́ kọ̀ọ̀kan tàbí kókù bàbá ẹ̀yin bàbá dà àbí ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n mú gúlúdà lẹ́yìn ikú ẹ̀ wọ́n ṣe bídà lẹ́yìn ikú rẹ̀ wọ́n fọ́gò mọ́ra wọn lórí lẹ́yìn ikú ẹ̀ wọ́n pa màálù nítorí jẹ́ wọ́n á ní olórin wọn kọrin wọ́n sọ pé wọ́n máa ṣe irú ẹ̀fọn ẹ̀ o gbogbo ẹ̀ ṣe ámì ámì à èpè èpè búkú wọ́n kó fún gbígbóná gbígbóná ẹ̀ tún sàmì ẹ àwọn ni àwọn ọmọ rere ni àwọn ọmọ ọ ọ kò ní sẹ́kọ̀ọ́ mọ̀ lẹ́rìí ọgbẹ́ yìí kó wà wọn kí ni jọ́rìí. torí nítorí tẹ̀ ń sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ o kú náà àwọn ọ̀sẹ̀ bọ̀ toró sàkànnù lọ́dọ̀ yorùbá. wọ́n ní orílẹ̀ bá bọ̀ táwọn kó tà yẹn lọ́dọ̀ yorùbá. wọ́n ní kórí náà ẹ̀ rí i pé wọ́n sì pèrò àwọn mùsùlùmí o ẹgbẹ́ ìdí ẹbọ sọ jáde lẹ́nu. so kórí jẹ́ náà torí pé ó sòkú ó lẹ́sìn sẹ́yìn ọmọ yìí ń gbà kọ́ tẹ́mi lọ́rùn irú ẹ̀sìn ẹ̀wọ̀n náà ń gbà yìí ẹ̀ ní sọ̀kú mi bí mo bá kú. à ń sọ̀kú yìí ó mú Yorùbá lọ mú pọ̀ ó mú mú láyà àwọn púpọ̀ wàláhì. tọ́lọ̀ lọ́ba ní kẹ́ ẹ máa sọ̀kú ni ẹ̀ ní ṣe ṣé bá a rí sọ̀láàtì tọ́lọ̀ ni a máa ṣe bá a rí bá a ṣe ń pọ̀. àbẹ́yìn orí mi zakati tọ́lọ̀ ni a máa yọ èèyàn mélòó ọ̀pọ̀lọpọ̀ wà nù àti ẹ̀sẹ̀ tọ́tọ̀ kọ́ lọ́nkọ́ òkúkú orò èmi á jẹ wo ìsàbírí sọ pé ní sẹ́mi wọ́n jẹ kù. tọ́lọ̀ náà lọ́ba ní ẹ máa sòkú wà láàyè òbó ní sí. ẹ wá wò wò ní bàbá kan bí ọfẹ máa ṣépè fọmọ toró ntí ẹ bàbá ẹ máa ń tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú yìí ẹ ẹ̀sìn tẹ́ lọ gbà yẹ ní sòkú àwọn ọmọ ní ẹkú náà gbàtẹ́ bá kú ẹ yọjú nínú sàárè fi sáà sí àbá ó ní ẹ ń fi mí ṣe yẹ̀yẹ́ nu wa ẹ̀yin ṣe wọ́n rọ̀ bá ní ṣe <laughs> ẹnìkan lọ wáyà o nígbà tí wọ́n ti tí ó ti wáyà o bàbá ìyàwó wa wo àwọn ẹni tó wá irú rẹ̀ irú rẹ̀ náà làwọn tó tẹ̀lé ó wá níta ní ta ló fẹ́ fi ọmọ mi nù yín ọkọ ìyàwó bẹ́ẹ̀ wájú bàbá wa wo bó ṣe múra torí pé ṣòkòtò rẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin so ó ní ṣe tabiligi ni wọn ni wọn lé alùsùnà alùsùnà wọn ṣe tabiligi bá òkú ni jẹ bẹ́ẹ̀ wọn ni alùsùnà àti kìlọ̀ pé wọn ni mi lè fọmọ mi fún ẹ kí ló dé oníṣòwò tí mo bá kú òní òní sòkù òní sòkù ni bàbá wọn kọ́ sí mi lórí mi. <laughs> ó lọ sí ma irú ẹsìn ẹyin wọ̀nyí báyìí ẹyin sòkù ok tó ti wá jẹ́ pé ẹni tí ó sòkù ni ẹ kọ̀ ọmọ fún kọ̀ bá ọmọ fẹ́ kó di pẹ́ kú àbẹ́rẹ́ nǹkan mọ́ kó ti sòkù yín kò bá ti tóbi pọ́nmọ́dé bíi hin kó sá ti sòkú lẹ́nu. sọ ẹni tí ń gbowó lọ́wọ́ yín tó kù yín bá kò ní sọ fún yín pé gbogbo nǹkan wọ̀n dà o. àwọn àfáà ti máa ń ka dàrá ìlú wọ́n ní sọ pé ọ̀dà sẹ́yìn mọ́kọ́ náà ń jẹ tiwọn nù. àwọn ti máa ń ka yàtọ̀ ogójì wọ́n ní sọ pé ọ̀dà o tọrọ náà ń jẹ tiwọn nù. èyí sì fọwọ́ ara rẹ̀ díjẹ mọ́ra rẹ̀ lọ torí ẹ̀ ló ti jẹ́ gbogbo ọ̀rọ̀ yìí bí gbàtẹ́yìn àwọn ọ̀rọ̀ ní wọ́n ni lọ́dọ̀ tiwọn yọ máa gbọ́ máa gbọ́ lọ́wọ́ rẹ̀ ọmọ ìgbàkúwọ̀ rẹ̀ ń gbọ́ ẹ́ àwọn ti fi ẹ̀ náà. <laughs> torí pé ẹtù kan òsítọ́ fẹ́ràn sáná yóò gbin náà nì. dábò tí wọ́n pọ̀ wọn lè kan òsítọ́ fẹ́ràn ọmọdé omi ní àká kò fẹ́ràn súnà kò lè fẹ́ràn rẹ̀ láéláé torí pé aríbídìẹ̀jẹ̀ làwọn ìdí kẹ́sìn ọlọ́run ọ̀dàrú kí wọ́n tẹ̀lé tọ́lọ̀ fi rán nàbì làwọn ti ń rí jẹ ẹfẹ́ díje máwọn lẹ́nu ni. torí ẹ̀dán bá ní àwọn àfáà yẹn ń jà wọ́n ọjà títí kálukú gbé lọ́wọ́ ní kara wọn lágbo ń kọjọ tóun ṣe òun ọ̀fẹ́ sí ọ̀nà oúnjẹ pé ti ọ̀dà náà àlùkìyàmọ̀ ẹ̀ ẹ̀ sájà àwọn sàyé náà torí di eléyìí ní ká ẹ gbá ìwọ kò sí ọ̀nà wọn á pè ẹ àkókò mọrú ẹsùn tó lọ gbà ẹ wọlé wọn ti dá irú òní yìí ó yẹ kó sọkútù wọwọ nípa ìjọ kẹjọ nu àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ láwọn ṣe súnná lọ́sẹ̀ kó pa màálù kẹ́tẹ́ pé wọ́n lọ́wọ́ pa ẹ̀sìn àwọn sọ́gbà náà nì. ìyá ni <laughs> pé súnná kò lẹ̀ sí àwọn lẹ́nu ẹ̀ ó ń sọkúsọ ó ń sọkúsọ tó ọ̀ máa ń tó ń wí ẹ̀sìn òdodo ó wá di ẹ̀sìn ahun ọ̀pọ̀lọpọ̀ ìlọ́jẹ́ wọ́n ti máa sọ̀kalẹ̀ lé tọ́ba ti pé ọjọ́ ẹ̀yin ọ̀fẹ́ sí o wọ́n ti máa sọ̀kalẹ̀ ẹ̀sà kú òní o kí ló ṣẹlẹ̀ lónìí màmá oníjọ́ ah, kẹjọ bàbá yín ah, àwọn èsè ah, bọ̀dá mi lẹ́yìn ikú bọ̀dá mi irú ẹ̀yin <laughs> irú ẹ̀yin bọ̀dá mi sílẹ̀ kọ́dà kọ́dà o tún wọn bẹ́ẹ̀ ní kejì ọ̀la màmá àwọn ẹsẹ̀ ẹsẹ̀ pàdé ni ó tún pàdé lọ hmm, ó tún pàdé lọ ọlọ́run sọ ànábì sọ kọjá pàdé torí de ilé ẹja afurajá máa tá a bá jẹ ọmọ rẹ fáwọn òbí wa wàláhì tóbi wa bá kú gan yóò máa dá dúpẹ́ fọlọ ẹyẹ olónìí sọláàtì kejì ní tọjọ ọràn yàn tá a ṣe lónìí ajẹ́ pé ó ti dá mi lójú pé lásùbà mo ti ṣàdúrà fún bàbá àtìyá mi torí pé nínú gbogbo sọláàtì kọ̀ọ̀kan ìmọ̀ ń ṣàdúrà fúnra mi kí à ń tara ni mí ilé ìyàwó ọmọdé tí mo ṣàdúrà fúnra mi tí ìyàwó ń ṣàdúrà fún bàbá mi ń ṣàdúrà fún màmá mi nínú sọláàtì àyè ṣàdúrà ti máa ń gbàdù kí n tó sálámà lójoojúmọ́ táwọn tó ṣe júmọ́ ń tún ṣàdúrà fún bàbá àtìyá mi tó máa tún ṣe ásírì ń tún ṣàdúrà fún bàbá àtìyá mi tó máa tún mágírì ń tún ṣàdúrà fún bàbá àtìyá mi tó máa tún ṣe ìṣá ń tún ṣàdúrà fún bàbá àtìyá mi tó máa tún jíròrò ń tún ṣàdúrà fún bàbá àtìyá mi ẹ dákun tó ọ dàbí tiẹ̀ bàbá ń jọ kẹta bàbá ń jọ kẹjọ bàbá ológójì ọjọ́ aláìníṣẹ́ aládàá kọjọra wọn wàláhì kọjọra wọn ẹ̀yin náà ẹ jẹ́ kí gbogbo ọjọ́ máa rí fáwọn òbí wa àwọn òbí wa iṣẹ́ tí wọ́n ṣe wàhálà kan ṣe lórí wa pọ̀ ọ̀rọ̀ akọjá akọjá padà dálẹ̀ láti san fún wa ẹni tí bá ń ṣe àdúrà bẹ́ẹ̀ fún àwọn òbí rẹ̀ ẹ̀yin náà dì mú ọlọ́run mú jáde tí ò bá jẹ́ gbogbo àwọn ọmọ yín majority wọn dáadáa wọn àwọn náà máa ṣe fún yín tẹ́ bá lọ. ìlú tí náà wàá dùn mọ́rọ́ sílẹ̀ láyé yàtọ̀ sọ ma pa màálù pa màálù ọmọ pelére pelére ọmọ tó ṣe pé ń fowó táàkà torí pé bàbá rẹ̀ kú a'udhu billahi minash shaitani rajim. bákan náà ó ti sèé lẹ́kẹ̀jọ eléyìí tá a ṣe fọ́kù wa ó náà ní alhajj ali kálọ̀ bá òkú wa ti hajj tọ́lá jẹ́ pé òkú wa yìí sáájú kótó di kókú kọlọ ṣe hajj lẹ́yìn rẹ̀ àwọn lọ bá ṣe hajj ó wà nínú hajj abdullahi bin abbas radiyallahu anhuma wípé ìyàwó sinan ibnu salama ọ̀pálásẹ̀ wípé kí wọ́n aljuhani ọ̀pálásẹ̀ wípé kí wọ́n bọ̀ nbí anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam léèrè nítorí pé ìyá òun kó wàlẹ́ńtà hajj ìyá òun kú ṣáájú kó tó di kó ṣe hajj afẹ́yẹ́ jẹjẹ o ànà àǹtà hajj ànà tó tẹ́ fún ìyá rẹ̀ pé kó wọn lọ ṣe hajj fún yẹ o ìyá kú ìyá ọ̀làǹfààní àti ṣe hajj tí wọ́n fi kú tọ́ gbàtọ́ dọ́dọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe béèrè anabi ní naam bẹ́ẹ̀ ó tó fún yàrá rẹ̀ pé kọ́ lọ́ọ́ bá ṣe hajj ara'ayti law kana ala ummiha daynun faqadathu faqadathu anha akana yujzi'u an ummiha qala naam qala faltahjuj an ummiha anabi ní bẹ́ẹ̀ ni tó bá yẹ pé ìyá jẹ gbèsè ọba san ṣé sísan tó ọba san ṣó ti tó wípé wọ́n ti bá san gbèsè rẹ̀ àbí òtó fún wọ́n ló tó fún anábì ní bẹ́ẹ̀ náà ni ọba ya rẹ̀ ṣe hajj. ẹ̀yin sọ kúlọ̀kù màmá yín bàbá yín ò ṣe hajj láàyè wọn tí wọ́n fi lọ. tẹ̀sí ronú pé bàbá bàbá ṣe hajj. tẹ̀sí ronú pé bàbá màmá ṣe hajj. yàtọ̀ sí òkúta ń ṣe tọ́lọ̀ ọ̀bẹ yín yàtọ̀ sókúta ń ṣe tọ́kùlànà nàbì Muhammad sallallahu alayhi wa sallam tá a bá rí nu yín ẹni tó ti ṣe hajj rí láyé rẹ̀ bàbá yín wá kú ní ẹ sanwó hajj ẹ lọ bá ṣe hajj lọ́dún yìí bí ó sì bọ́ sí lọ́dún yìí ẹ ṣe lọ́dún tí ń bọ̀ ẹ sáà ti rí pé ni pé ẹni tí ó bá bá wọn ṣe hajj kọjá kò ń ti ṣe tiẹ̀ tẹ́lẹ̀ eléyìí ń bẹ́ẹ̀ nù nǹkan tí máa sòkù láǹfààní owó tẹni tẹ fẹ́ máa pa màálù ẹ má pa màálù torí ẹ̀ ní gbalada ń bẹ̀ àǹfààní kò sí ń bẹ̀ fókù yín àkóbá ńlá tún ní fókù ńgbà tí a ní kíkọ́ alukọ́ ra màlúù kọ̀ọ̀kan màlúù kọ̀ọ̀kan màlúù kọ̀ọ̀kan ọmọ tí bàbá sì fi sáyé wọ́n jẹ́ mẹ́wàá owó màlúù mẹ́wàá kì í mà délé tàbá rí màlúù ọ̀pọ̀ra kápá ara ní one hundred thousand lọ́nà mẹ́wàá ó di one million èló láti kún láti sanwó hajj owó díẹ̀ láti kún láti sanwó hajj ẹgbẹ́ nìkan ló yé dìde kọ́ lọ sí hajj dípò bàbá ẹgbẹ́ nìkan ló yé dìde kọ́ lọ sí hajj fún màmá yín sọ eléyìí níbẹ̀ nù kan tí máa sòkú láǹfààní kìí ṣe tá a máa tanra wa jẹ ntọ́lọ́wọ́n bọ̀ ọ̀bẹ wa tí wọ́n á jẹ fún un lá lọ́ra gbálé tá a máa fàṣíkò ṣòfò tá a máa wá jó tá a máa tà dírékè torí pé téèyàn bá ń jó yóò máa rẹ́rìn yóò máa fi dùnnú hàn ìbànújẹ́ èsì téèyàn kọ́ máa jó gbogbo ẹni tẹ́ bá rí ti ń jó àmì inú mi dùn ni ara mi yá gágá ntí mò ń fẹ́ bọ́ sí iná nìtúmọ̀ jó tí ẹni tí wọ́n wò tó bá ma ìtúmọ̀ jó ti ń jó òun náà fẹ́ fi hàn pé òun náà rí oníre òun fẹ́ bóníre yọ òun náà bá jó tò ìdí nù bá wá ń jó pé bàbá yín kú tẹ́yìn jó pé mọ́mì yín kú sẹ́yìn máa pàmì pé nù dùn ní dáadáa ṣẹlẹ̀ sí mi mo kú oríire tí mo rẹ́yìn bàbá yìí mo kú oríire tí mo rẹ́yìn ìyá yìí ẹ wá bá mi yọ ẹ̀yin náà bá ń jó ẹ̀yin náà tàdíré kí kájọ dúpẹ́ bàbá tí inú kú láìpẹ́ àjọ jó màmá tí ẹnì kan àwọn ti ṣe wọn kò dájú pé ṣe làákàyè wàláhì wọn ṣe làákàyè bóò ni ẹ̀mí bàbá wa ṣe fẹ́ gùn tó bóò ni ẹ̀mí ìyá wa ṣe fẹ́ gùn tó tí ọwọ́ jẹ pé ikú láàmú kan fún wa. à ọmọ rí oníran kan kú fòbí rẹ o à ń gbòsìbọ́ sí pé wọ́n àmọ́ wa jó ọmọ tàdíreke ọmọ gbàgbàdà kaná nítorí bàbá rẹ kú màmá rẹ kú à ọmọ bú nìyẹn o bóò ni ọmọ bú títún rí torí di eléyìí hajj nìyẹn lọ bá bàbá yín ṣe ẹ lọ bá màmá yín ṣe nítorí pé ọlọ́run ọba bu àyà ẹni tá a fẹ́ bá ṣe ti kú o táwọn ọba bá ṣe ẹni tá a bá ṣe ní ọgbà ládàá rẹ̀ Allahu akbar so eléyìí ló yẹ ká mójútó jàmá wọn ẹnẹ tẹ́lẹ̀ ikú màmá tẹwọ tí wọn lọ bá ṣe hajj táwọn àpè wọn lálàájá ni àbálà hajj yóò bá lẹwù ìwọ tó o ti kú tọ lọ hajj ṣé Ọlọ́run ní kó pè ọ lálàájá ìwọ tó ti tọ̀ lọ àjì sọ́lọ̀ ni wọ́n pè ọ́ lálàájá ni ṣe gbọ́pọ̀lọpọ̀ nígbà àwọn ọ̀gbẹ́sìn yìí àwọn máa ń rò yìí pé àjì tá à ń lọ à ń lọ wá oríkì kún orúkọ ni ìdí ìlú tọ́pọ̀lọpọ̀ kọ́ mọ́ kankan tí wọ́n ń ṣe ní hajj yóò tá a máa sáré kó n fẹ́ kan yín mánu ni torí tó ń bá ti bóyún báyìí sọ́kọ̀ àjì yára sọ̀tọ́ bá tán hajj ti gbà <laughs> ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ máa sáré sáré sá mo lè sáré àwọn ọkọ̀ àwọn ojú rẹ̀ sáré kọ́ ọ̀fẹ́ kí tẹ̀sẹ̀ ní ọgbà ni. àwọn yìí sáré kúlẹ̀ lọ yóò mọ̀ pé ẹ torí pé kútùbà sẹ́sì fún ọkọ̀ tó lọ nípa ọba rí táwọn èèyàn sáré wọ náà sáré níbi hmm, tí wọn bá ti sáré má sáré so lẹ́ẹ̀bà gbọ́ pé wọ́n tẹ̀yàn pa torí pé ọ̀n bá wọn tí wọ́n ń sáré níbi tí ò ti yẹ ká sáré sáré àwọn ẹlòmíràn wa rọ́ tẹ̀lé wọn rò pa burú lọ́sẹ̀lẹ̀ àwọn hmm, èèyàn bá wọlúra wọn torí di eléyìí àwọn nǹkan tí islam ní ká ṣe ni ẹja mójútó sẹ́rí ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé tába ní ká tẹ̀lé sí bẹ́ẹ̀ sẹ́ ṣàlàyé o wàhálà wò ní pọ̀ àní para ṣiṣẹ́ púpọ̀ àwa sì ń wò pé tába pa màlúù yóò gún bí ọgbọ́n àbí òye ká pé gbogbo àwọn àfáàyè tí láwa ni wọ́n sẹ́mà àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ tí kálukú títẹ̀sùbà tó tó láti bí sódò ọba tó ń fà bàbá òfin rí kẹ̀ẹ́

ẹ jẹ́ ká di mẹ́rù nínú tí màá sòkú láǹfààní nù kí wọ́n tó ṣe hajj nìkan tọ́lọ̀ bá ti ràn yín lọ́tẹ́ bá ti lọ ẹ tún ṣe umra pẹ̀lú ẹ̀ fún bàbá yín fún màmá yín tó kù kọ́lá kọ́ ọmọ yín tó bá yẹ kó ọmọ lọ sàláìsì àmọ́ ọmọ yẹn ti bàlágà kó tó di kọ́ sàláìsì lè lọ bọ́ọ̀ náà hajj eléyìí jẹ́ àrántí màá sòkú láǹfààní tó sì jẹ́ ojúṣe wa fókù wa lẹ́yìn ikú rẹ̀. nínú tó tún jẹ́ ojúṣe wa tó kù wa lẹ́yìn ikú rẹ̀ òun náà ni as-sawmu anhu kábà ṣe siyam eléyìí tó kú jẹ gbèsè rẹ̀ kábà ṣe ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ láti ọ̀dọ̀ ya wa Aisha ọlọ́wọ́ bá kó túbọ̀ yọnu sí wọn ọlọ́wọ́ nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam wọn ni wa alayhi siyamun. صام عنه وليه من مات وعليه صيام صام عنه وليه النبي صلى الله عليه وسلم ó ní gbogbo ẹni tó bá fi lè kú pẹ̀lú gbèsè síyàmù lọ́rùn àwọn èèyàn rẹ̀ tó fi sílẹ̀ wọn bá san àwọn èèyàn rẹ̀ tó fi sílẹ̀ wọn bá san bí àpèjúwe kápẹ́ Ramadan níjọ́ tó ti bẹ̀rẹ̀ títí. ó fi di pé Ramadan na pé mẹ́wàá bàbá wa màmá wa wọn à lè ṣe nítorí pé eyín ń ro wọn eyín ń dùn wọn ń ro wọn ń síyáàmù yẹn padà lẹ́yìn Ramadan ọmọ ẹnu àwọn àárẹ kéékèèké eléyìí tó pétérù rẹ bá múyàn tọ́lọ̀ ní á san padà lẹ́yìn Ramadan tọ́ba wa yé wa náà bàbá wa kú níjọ́ tí Ramadan di mọ́kànlá ajá yìí pé á bá bàbá san àwọn ọjọ́. eléyìí tí bàbá ò ti sùyàmù rẹ̀ á bá wọn san padà lẹ́yìn ikú wa gbèsè yún á bá wọn san ẹnìkan ọba àbá wọn san gbogbo ẹ̀ ọmọ bàbá ọba àpín lọ́pọ̀ kan sọ́wọ́ kí èmi ọ̀sán kan ìwọ náà ọ̀sán kan eléyìí náà ọ̀sán kan kọ́sá ti péye tí bàbá jẹ alihamudulilayi so a rí paṣẹ bẹ́ẹ̀ tó bá wọn jẹ́ pé bàbá wa ń ṣe àárẹ̀ àárẹ̀ yìí ní agbára gan àárẹ̀ yìí òun náà sì ló ṣe sábàbí ikú wọn gbogbo oògùn tó ń lò kọ̀ọ̀rán àárẹ̀ ìlú mú bàbá mọ́sọ̀sọ yá mu gbogbo ọjọ́ mẹ́wàá tó síwájú nínú Ramadan tí bàbá fi kú àní bá wọn san kankan padà nítorí pòfin ọlọ́run dá lórí pé ẹni tí bá ń ṣàárẹ̀ láàárẹ̀ tó ṣe pọ́ gbóògùn tó sì gbádùn lẹ́yìn rẹ̀ yóò san àwọn ọjọ́ tó bá jẹ padà ṣùgbọ́n àwọn àárẹ̀ wọn ló ṣekú pa wọn àárẹ̀ gangan gangan ni sábàbí ikú wọn wọn ò sì gbádùn lẹ́yìn rẹ̀ tí wọ́n fi kú àní bá wọn sanyún padà eléyìí àánú ọlọ́run àti kẹrẹ̀ bàbá màmá wa ti ṣèlérí fọlọ́ ikú àwọn àwọn ṣoṣo yá mu iye ọjọ́ báyìí fọlọ́ nítorí àlàáfíà tó fáwọn lẹ́yìn ìdùbúlẹ̀ àárẹ̀ ọlọ́jọ́ gbọ́ọ́rọ́ tó sàn wọn. àwọn sòsò yá mu ogúnjọ́ oṣù kan oṣù méjì àwọn ṣèlérí rẹ̀ páwọn ṣe. ọlọ́run akádàrà pé bàbá ti ṣe ìjọ mẹ́ẹ̀ẹ́dógún nínú oṣù kan tí wọ́n láwọn fẹ́ ṣe àwọn náà ni wọ́n ti lọ́ràn ẹ̀ lórí ara wọn ó kù ìjọ mẹ́ẹ̀ẹ́dógún ìjọ mẹ́ẹ̀ẹ́dógún tó kù yẹn àwọn ọmọ wọn gbọ́dọ̀ bá wọn sàn nínú ojúṣe wa lórí òkú wa wáyé o tá a bá ti wá mọ àwọn nǹkan wáyé tí í ṣe ojúṣe àwọn òkú lórí àwa tá a ṣẹ́kù láàyè látijọ́ tá a ti bẹ̀rẹ̀ àlàyé lórí rẹ̀ ẹ já rí pàdé ẹ sì já gbìyànjú láti máa fi ṣe wàhù nítorí pé ẹni tí ń bẹ láyé láyé òun náà ní padà dẹni tó kú tó náà tẹrí gbaṣọ lọ́jọ́ kan tó náà padà dẹni tó dìtàn tó náà dẹni tí ò sì má yẹlu kí làwọn á ṣe fẹ́ni tó ti síwájú wa kú ká mọ̀ yìí pé àwọn náà ń kọ lẹ́tà sí irú rẹ ni o pé irú rẹ ni kó ń ṣe fáwa náà lẹ́yìn ìgbà táwa náà bá sí má àwọn nǹkan bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe lórúkọ pé yóò ṣe òkú láǹfààní yóò wúlò fókù tọ́sí kàkọ́ apá kan nínú àwọn ojúṣe ńtọ́ yẹ kí alàyè ó ṣe fókù ṣùgbọ́n tó ṣe é pé kò sẹ́ẹ̀lì kan fún a gbọ́dọ̀ jìnnà sí bí kéèyàn sọ pé mo fẹ́ ṣe sọ̀láàtì fún bàbá mi mo fẹ́ yan náfìlà ọgọ́rùn rákà mo wá fẹ́ gun bàbá ní ládàá rẹ̀ eléyìí ò sí nínú tẹ́ẹ̀lì kan tọ́ka sí má dàn wò pàápàá jùlọ irú rẹ̀ máa tẹ̀lẹ̀ sáwọn èèyàn ká pé bàbá rẹ̀ kú lónìí. ọwọ́ tí ikú bàbá fi bá tó fi kàn kú yùn yóò wá mú máa ronú kí ni mo lè ṣe kí ni mo lè ṣe bí bàbá ṣe kú nísìn tó fi bá kí ọlọ́run pàdé tó wọn fi ní jìyà. ó lè lọ sàlùwalá ó bẹ̀rẹ̀ sí sinafila kó bẹ̀rẹ̀ sísè náà fílẹ̀ rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà rákà yóò wá sí rẹpẹtẹ rẹpẹtẹ yóò ní wọ́n lọ lájájú nbẹ́nu gbogbo náà fílẹ̀ wọ́n lọ́ọ́ bá mú lọ bá bàbá mi. kò sẹ́ẹ̀rì fún eléyìí má dàn o má fìyà jẹra rẹ̀. àwọn aṣáájú wa rere fún yìí ṣe sọ̀lá àti fún ọ́sẹ̀sìn fún wa ní ládàá rẹ̀ àwọn mú ẹni tó ti kú kí lẹ́yìn fẹ́ kọ́ sẹ́kù fẹ́ẹ́ eléyìí tí wọ́n máa ṣe tí wọ́n máa fún ẹni tó ti kú náà ló ti torí pé rí wa fún lọ́dọ̀ ọlọ́run àbí látọ̀dọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam nínú àwọn akẹ́kọ̀ọ́ àwọn èèyàn tún máa ń ṣe tọ́gbọ́dọ̀ sọ́ra fún torí pé kò sẹ́ẹ̀rì fún òun náà ní máa kí alukurani kó máa kí máa kí máa kí wá sọ pé lọ gbogbo alukurani tí mo ké yìí lọ́ọ́ múlá dáa rẹ̀ àwọn nǹkan tó lè ṣe tó lè wúlò fún bàbá rẹ ló ti gbọ́ nítorí lè ṣe tó lè wúlò fún màmá rẹ ló ti gbọ́ kọ́lọ́ ẹlẹ́dàá kó fún wa ní dáadáa sí ẹ rí i pé àwọn ìtọ́tọ́ tó sì tọ̀nà wọ́n pọ̀ gan mélòó la ti rí sẹ́ńbẹ̀ tó fi wá jẹ́ pé tọ́jà dáadáa lẹ̀ tọ́takò lànà nàbì sallallahu alaihi wasallam láwa àgbálẹ̀ àwọn òkú wa àwọn òkú mùsùlùmí tí wọ́n ti kú ṣáájú wa ọlọ́run dákun wọn ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn ọlọ́run bá wa síjú àánú rẹ̀ wò wọn ẹni tó ṣe pé ń bẹ nínú kẹ́ nínú wọn lọ́wọ́lọ́wọ́ báyìí bá wa ṣàlékún kẹ́ wọn ẹni tó ṣe pé nínú ìyà lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run bá wa mú ìyà náà kó pátápátá tí wọn lọ́wọ́ bá sì ní mú kó pátápátá bá wa dé kù débi páfẹ́ pé kò tiẹ̀ sí ìyà ń bẹ mà ọlọ́run kó jẹ́ ká tó إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله داجو داجو pàtàkì ní àwùjọ gbogbo wípé kí a mójútó iṣẹ́ ǹsẹ̀ kan eléyìí tó ṣe pé látara rẹ̀ a máa gbọ́ àwọn bùkátà wa ní ọ̀nà tó ṣe pé yóò mú àpọ́nlé lọ́wọ́ ọ̀wọ̀ àti ìmáa jẹ́ ọmọlúwàbí torí pé iṣẹ́ eléyìí tó ní kálukú máa ń ṣe tí ò bá ti jẹ́ iṣẹ́ kan tó ní í ṣe pẹ̀lú ntọ́lọ̀ wọn bá ṣe léèwọ̀ tí ó sì jẹ́ iṣẹ́ kan tó ní í ṣe pẹ̀lú iṣẹ́ eléyìí tí ọ̀tọ̀ kí ọmọ èèyàn pàápàá jùlọ mùsùlùmí kọjá kókópa ń bẹ̀ tó bá ti jẹ́ iṣẹ́ halal kò sí iṣẹ́ kan tó kéré kò sì tọ́ kẹ́nikẹ́ni tó ní làákàyè kó ṣàfojú di ẹni tí máa ń serú àwọn ẹsẹ̀ bá má ṣàfojú di ẹnìkan nítorí irú sẹ́tí ń ṣe nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó dáwọ́ tó fi bára rẹ̀ láyè tó ga òun náà lọ dáhùn tó bára rẹ̀ láyè tó ga tó tiẹ̀ kò wá sáyè fún ọ láti máa fi ṣe yẹ̀yẹ́ láti máa dá yẹ̀yẹ́ rẹ̀ sílẹ̀ níwájú àwọn èèyàn nítorí sẹ́tí ń ṣe pé kápẹ́ yẹn ń ṣiṣẹ́ túnbà tàṣe túnbà tàṣe káma wá fi ṣe yẹ̀yẹ́ káma ṣàfojúdi sí nítorí iṣẹ́ tí ń ṣe àbí ẹnìkan tó ẹ pé iṣẹ́ tẹ̀ iṣẹ́ ọ̀mọ́lé ni káma wá fojú di nítorí irú iṣẹ́ tí ń ṣe kálékálé abẹ́ni tó yẹ sí pípẹ́ fọgànáìzà ní ṣe abẹ́ni tó ń ṣiṣẹ́ sílọ̀ abẹ́ni tó jẹ́ pé iṣẹ́ tiẹ̀ iṣẹ́ mẹ́kò ni àbí tí alápàtà àbí dáradára gbogbo orú àwọn wọ̀nyí iṣẹ́ alálùbáríkà ni gbogbo àwọn iṣẹ́ yìí iṣẹ́ tó dáa ni kí ló burú nínú rẹ̀ nítorí pé iṣẹ́ ìsìláàmù pè wá lọ sí ìdíkà ṣiṣẹ́ ìsìláàmù sì fi hàn wá ipò gbogbo ọmọ wọn lọ́wọ́ kò sọ́wọ́ ti jẹ rẹ̀ dùn bí owó tọ́jọ́ ìpè ogun wa ló pèsè rẹ̀ fún wa lọ nítorí pé anabi ọlọ́n Dawud aleyhi salam nínú ogún rẹ̀ ní ti ń jẹ anabi wa sallallahu alayhi wa alihi wa sallam oni ma akala ahadun ta'aman qattu khayran lahu min an ya'kula min amali yadihi fa inna nabiyya allahi dawud alayhi salam kana ya'kulu min amali yadihi ẹnìkan jẹ oúnjẹ kan rí láyé kóúnjẹ wọn wá jẹ kó lóore fún bí oúnjẹ tó jẹ pé iṣẹ́ ọwọ́ rẹ̀ ló pèsè rẹ̀ fún lọ torí pé anabi Ọlọ́run alayhi salam inú sí ọwọ́ rẹ̀ ní ti ń jẹ àwùjọ wa lónìí wọn fi àkíyèsí ọ̀gá nítorí pé lónìí ọ̀pọ̀lọpọ̀ fẹ́fẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ kẹ̀jọ́kọ̀ kalẹ̀ tẹ́tẹ́rẹ́ wọ́n ti yá wọn sí sáà wọn retí kí sọ́mọ́ máa rọ̀jò àmàlà àtọ́bẹ̀ ẹgbẹ̀rì àbọ̀bí àbùlà kó sì fi ara sí lóríṣiríṣi káwọn máa jẹ káwọn máa gbádùn torí pẹ̀lú ọlọ́run làwọn. ọlọ́run ọba tó dára náà inú sọ fún فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون Ọlọ́run ní sọmá ti parí sọláàtì tẹ ẹ parí jùmọà ẹ má jókòó ká mọ́sálásí o ẹ fọká kóńtàlùkọ gba bí iṣẹ́ rẹ lọ iṣẹ́ ẹsẹ yín iṣẹ́ òjọ yín iṣẹ́ ẹsẹ orí ṣe Ọlọ́run ẹ gbàbẹ lọ ẹ má wá nínú àjùlọ Ọlọ́run ẹ má tẹlẹ jẹ Ọlọ́run lọ́pọ̀lọpọ̀ yóò jẹ kí ọwọ́ máa yá yóò jẹ máa rí ṣe yóò jẹ́ máa ríra yóò jẹ́ máa ríta tẹ̀ máa ti sìnrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ìsìláàmù ọ̀farama ọlọ́run ọbọ̀ fún yín káwọn náà lè bá àrí gbà lọ́dọ̀ yín Islam ọ̀farama rírí tiyín lọ́jà torí tẹ̀yìn bá ti rí àwa náà ò rí gbà ìsìláàmù ọ̀farama àwọn ẹni tẹ̀mí wọn ti kú ló máa ń dárú àwọn àṣà burúkú yẹn lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa àwọn ọ̀dọ́ pọ̀ tó kẹ̀ jókòó kalẹ̀ tí wọ́n kún òsè kan tọ́ba ti kan lọ lọ́sọ pé sẹ́yìn kéré sí nọ́mbà òun òun à ẹ dákun ẹ má tún fi lọ́kùlọ́ lọ mọ́ tẹ́bá tún fi rú ẹ lọ́njọ́ mi yóò jà àmọ́ o ìwọ tún wà gbọ́dọ̀ fi sẹ́kàn lọ torí kó kéré sí nọ́mbà rẹ̀ sọ ma pé ebi ò ní sí ọmú ebi ò ní sí ọmú ìṣẹ́ kò ní sí ọmú nítorí pé ọkọ̀ láti ṣiṣẹ́ tíyàn bá ti kọ̀ láti ṣiṣẹ́ gbogbo tí ma sọ ọmọ èèyàn ní ó wa náà ọ̀wá ní ní tó fi fẹ́ gbọ́ bùkátà tí ọ̀wá sì ní tó fi gbọ́ bùkátà gbọ̀nà halal yóò máa wá ti gbọ́ gbọ̀nà haram ìsè èèyàn bùkátà láti ra oúnjẹ àwa méjì wọlé oúnjẹ ìwọ ni kí wọ́n ta oúnjẹ báyìí báyìí fún ọ ọ̀rọ̀ wọ́n kì bàpọ̀ ọ̀sán owó fọlóúnjẹ ẹnìkejì náà ni kí ta nǹkan báyìí ìgbà tí ìyá olóúnjẹ wa ní ẹ sanwó ó ní àá ah, ah, màmá mọ sá lọ ni ẹlẹ́kùn ẹ̀kọ́ oúnjẹ wa dàrí ní ti jẹun ẹ̀sìn béèrè owó àwọn ní àlọ́dọ̀ ah, tí wa pay before service ọ̀ sanwó kó tó di pa fún olóúnjẹ ni ẹlẹ́kùn bíi tèmi kọ́ tọ́lá ọmọ mi lẹ̀ yìí tọ́ kókó ọ̀dà ń bọ̀ wá nílé yín àdúgbò ti ọ̀ ọ̀ ọ̀ ọ̀ ọ̀ tó àwọn náà bá gbọ́ ọ̀ ọ̀ wọ́n bá gbọ́ mọ́là ọjà mọ́là tán ìbọn wọn ti ń fọwọ́ pin ìfọwọ́ mi ìfọwọ́ wà lẹ́yìn mẹ lẹ́yìn mẹ lọ́wọ́ ọ̀sẹ̀ sí ọ̀sẹ̀ sí wà mẹ ọ̀sẹ̀ wà mẹ àbá ọ̀fọwọ́ tá lọ́ba lọ́ba nà pápá bò ó túlẹ̀. sẹ́mi gbẹ́ngbà tí kò ní halal tó fi lè jẹ́ halal kí ni haram torí pé tọ́ba kùnà láti jẹ haram òun ò kó òun tún kú. torí di eléyìí o àtẹ̀tẹ̀ àtẹ̀yìn tó bá ti gba páálí bóyá eh, nd hnd degree ọ̀ tó máa fi lò ẹ máa ṣe tíṣà iye tẹ́ ń bá rí ń bẹ̀ náà ó lóore ju kẹ́ jókòó lásán lọ ah no no no ẹ lọ́wọ́ máa tẹ́lẹ̀ rí yọ máa wá sùn lójoojúmọ́ yọ máa sùn yọ máa jí yọ máa sùn yọ máa jí yọ máa sùn yọ máa jí ńgbà ọba ya bí sáfíìsì náà lọ lọ sí èlò wọn fọ ọ̀padà nàtá náà ni ńgbà tó nàtá ọ̀hà lọ bá dádì rẹ bàbá mi mo tẹ nídìí pé mo fẹ́ ra àwọn kankan fa ẹ ràn mí lọ pẹ̀lú owó díẹ̀ bàbá rẹ fọ o tún ti jọ mi bàbá rẹ ni tó ọ̀ lọ wá sẹ́ni mo ń kúkú wá sí èrè o tún àlọ́ bèrè owó jọ mi bàbá rẹ sọ pé à ṣé wọ́n bẹ́ẹ̀ ń pọ̀ ẹni tó yẹ ká máa fún lówó bí àbúrò rẹ lágbájọmọ ọdún mẹ́ta sẹ́mi ké díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nù ìgbà tó orí sẹ́tò ṣe yóò bá ba bọ̀ lẹ́nu wọn ò sì sọ torí pé owó tó tó fojú tó fojú di o àìlọ́ ṣiṣẹ́ tó fi rí òun náà ni ó sílẹ̀ tó fi padà di gbéwèé rí torí pé tó o bá rí sẹ́tò ṣe nítorí dájú ni kó padà jalè ìyẹn padà di fẹ́wọ́fẹ́wọ́ ìyẹn padà di mú nǹkan mú nǹkan ẹ̀yin náà wọ àwọn ojú títí wa lónìí bó ṣe dà oríṣiríṣi ń bá wà lọ́wọ́ lórí títì wa lónìí tó bá jẹ́ pé ń rìn bọ̀ lẹ́sẹ̀ tẹ bá rọra fẹ́ sẹ́kọ́ náà bì kan ẹ̀rí táwọn kan ti sùrù bọ̀ yín bàbá ẹ̀ ràn wá lọ́wọ́ ebi náà ni kí ló dẹ̀ yín nǹkan kan ṣe wá bí ebi náà ni ṣé tẹ bá dìde tẹ tẹ bá ṣe só burú ni àní ẹ̀ràn wá lọ́wọ́ la wí kò sí àní ẹ̀ ṣe wá àti fún wa àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ wọ́n ti sọ eléyìí náà dọ̀nà àwọn ẹni tó bá ṣèèsì jáde nínú mọ́tò ọ̀ràn tí wọ́n tún ju tẹni tí ń rìn bẹ́ẹ̀ bọ̀ lọ bí tó ti ń bá tì wọ́n ti sùrùbọ́ ẹ òní jáàmù ẹ epo ni mọ́tò rẹ̀ mu kò ní má jẹ kíní kan ló ṣe kíní kan ràn wá lọ́wọ́ mọ́wọ́ wá ran ebi ń pa á. ẹ sì máa wọ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ pé nǹkan kan ò ṣe wọ́n kí lọ́ wá dé kódà tó bá yẹ kó bìn ni tó bá lọ sílé yìí olóúnjẹ tó ọlọ́run máa bá wọn fa bọ́ pẹ̀lú ògo ọlọ́run ọmọ ẹjọ́ oúnjẹ ọ̀fẹ́ pẹ̀lú ògo ọlọ́run bọ́ọ̀ máa ti ń lọ rírọ̀lẹ́ wọn tún máa fún ọ lówó àmọ́ àwọn ọ̀fẹ́sẹ̀ yẹn tó bára wọn ti sọ di ọ̀nà. ẹni tó bá jáde ní báńkì sẹ́mi ọ̀pá àwọn tó dáràn owó lẹ gba kọ́ jà farafa ọlọ́gbọ́ owó ń báńkì ọwọ́ àpò gbáyà ọ dájú pé wọ́n gan ọ̀ma tó ń ṣe. ẹnìkan fẹ́ yọ lápò sàlẹ̀ tọba kò sápò sàlẹ̀ ọwọ́ àpò ó tòsí pé ewu ẹ mú un. ibi tó máa ti ń ń bọ̀ wọ́n tiẹ̀ bọ̀ àwùjọ wa wá di àwùjọ tó bá yẹn rú ẹni tí wọn bá gbà síbi iṣẹ́ ọ̀nà àtijáde wọn wà o kálukú fẹ́ dìgbé wuli ẹni tí wọn fi sẹ́yìn ẹrù ìjẹ́ nǹkó ẹni tí wọn fi sẹ́yìn ìtajà ìjẹ́ nàkó tilẹ̀ bá sùn ní sí àwọn míì bẹ̀rẹ̀ gbogbo ọ̀sán yìí wọ́n ń sùn yìí tílẹ̀ bá ti sú báyìí wọ́n ti jáde pé operation àwọn night shift làwọn wà ah, ah. ṣé fásitì ń bẹ́ lù ní ká fi ṣe yín ní rotini ọ̀sán rotini alẹ́ àwọn ìtàn náà wà lálẹ́ o wọ́n ń fọ́lé wọ́n ń fọ́ ṣọ́ọ̀pù ni wọ́n ń fọ́lé wọ́n ń fọ́ ṣọ́ọ̀pù ni o lè wá pọ́n lu bàjẹ́ àwọn ilé ìtajà ọ̀gbádùn wọ́n ń jọjà wọn kó wọ́n fọ́ ṣọ́ọ̀pù wọn. àwọn ilé tí ìwé fún ìgbà ń gbé wọ́n ọ̀gbádùn ẹni tí ń bẹ tí ń fò giri tí ń wọnú ilé wa bá ó sì tún bá tí wọ́n ń jẹun lọ wọ́n ń jẹ oúnjẹ alẹ́ lọ ó sì ń fọwọ́ ó sì jókòó pé àmọ́ pẹ́ ti sùn èyí tá a báyìí náà a bá nǹkan kan ẹ pé wọ́n bu bẹ̀ kún àmàlà <laughs> tí bẹ́ẹ̀ lẹ̀ ẹ dákun tó rọ lọ nígbà tó ẹ bẹ́ẹ̀ tètè kígbe olè olè wọn ti yí ká alẹ́ olè wọn lọ́wọ́ lọ́wọ́ ẹ̀yin wá pé ẹ ẹ̀yin alágbádá wọ̀ wá búbẹ̀ wá alálejò ni àlejò tó pọ̀ gàrà. <laughs> torí de ọlọ́nkọ́ bá tó àwùjọ wa sí o tí àwùjọ bá wà bá wọn iṣẹ́ gbogbo wa ni ká tún ṣe. tèmi bá rí i pé nínú agboolé wa oníkálukú níṣẹ́ ti ń ṣe tíwọ náà bá gbìyànjú bẹ́ẹ̀ lágboolé yín oníkálukú náà níṣẹ́ ti ń ṣe tó jẹ́ halal wàláhì ló ń dànù àmọ́ tá a bá ti mójútó bẹ́ẹ̀ táà pé à nítorí àríkó ti kọ̀ọ̀kan mi nítorí àríkó ti kọ̀ọ̀kan mi àyọ̀padà kọ́njọ́ kan bíi màálù kan yàn torí pé wọ́n padà mú wá lágbolé ńjọ́ kan pọ̀ jalè àwọn ta ni fámìlì rẹ̀ alẹ́ nìkan wọ́n ní wọ́n dá hospital rẹ̀ wọ́n wá fi ṣe alámòjútó fún hospital kọ́ máa ṣọ́ dúkìá hospital ní ọjọ́ kan gbà sílẹ̀ ma wọ́n bá wá pè bàbá ọlọ́sibítù gbogbo orin sẹ́tàn lò lọ́sibítù wọn jí kó arákùnrin tí wọ́n fi sọ ọsibítù yẹn kó tó di pé wọ́n jí gbogbo ẹ̀ kó ó ti resign fún òun òṣìṣẹ́ ma ṣùgbọ́n gbogbo àgádágodo tí wọ́n ń lò láti fi ti gbogbo yàrá ọsibítù kọ́kọ́rọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ wọ́n fún ní ẹ̀dá rẹ̀ ó sì ń bẹ lọ́dọ̀ ọlọ́sibítù ọlọ́sibítù náà wàá pààrọ̀ gbogbo àgádágodo lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ yìí lọ torí ẹ̀ ń jẹ́ tí wọ́n di gbogbo nǹkan wọn ò já àgádágodo kankan wọn ò wọ́n lẹ́kùn kankan nítmìt sẹ́mi pé gbogbo àná ti yẹ ká fura ẹni tí ó ní ẹ̀dá àwọn àgádá kọ́kọ́rọ́ àwọn àgádágodo yìí lọ́wọ́ ń lọ́wọ́ pé ẹni tó ní ẹ̀dá kíì lọ́wọ́ ń lọ́ yẹ ká lọ mú ìmánì wá ah, a kí la fẹ́ àdúrà tèmi tá ní pé ọlọ́run ó tún jẹ́ ọjà lè ń bò mí níbi táwọn ó ti mú ẹnikẹ́ni tó bá jalè wọn á ní egbetirégbe egberegbe ọdún ti lé lọ́ba lọ lọ́ba lọ fọ́lé ònlé gbàtọ́ fọ́lé ònlé ọlọ́run bá ní wọ́n mú àwọn ọlọ́pàá gbogbo tí wọ́n ń dá márùn-ún jọ sí pé jẹ́ àlọ́ mú ọwọ́ wọn náà ló tún kó sí ìgbà tó kó sọ́wọ́ wọn àwọn wá ní yàtọ̀ sẹ́rù tọ̀tẹ̀ yìí tó ti táwọn ti rí gbà àwọn fẹ́ lọ wọlé rẹ̀ ìgbà tí wọ́n délé gbogbo ẹrù tí wọ́n ti kó lọ́sípítù ní bẹ́ẹ̀lì rẹ̀ ọlọ́pàá wa mú wọ́n wá pe bàbá lọ́sípítù tìjọ́ sí wípé a gbọ́ wípé sọ pé arákùnrin yìí fi ibì kan kàn yín táwọn bá wá mú ní ìsìn pẹ̀lú olè tó tún dà ní ìsìn kò sí bí òsè ní sọ ẹ̀wọ̀n àwọn ń ta mọ́ràn wípé táwọn bá gbé lọ sílé ẹjọ́ sílé ẹjọ́ bá ní àwọn fún àwọn ọlọ́pàá láǹfààní tí wọ́n bá lè ràtúnṣe ṣe fún wa rẹ̀ kẹwàá béèlì rẹ̀ bọ́yá àtàwọn àtẹ̀yìn àwọn òjò wa tún wà rẹ̀ sí sẹ́mi pé tí wọ́n bá ní kọ̀ọ̀kan ibi tí ó ti kàn ń bọ̀ tó bá ní mọ̀lẹ́bí rẹ̀ tó bá wù kọ́ máa ṣe kọ̀ àmọ́ ṣiṣẹ́ kọ̀ọ̀kan wà láyọ̀ kàn níjọ́ tí ó kàn ń bọ̀ bàbá yẹn wá sọ pé kí káwọn ṣe kíni ká ṣe báwo because tẹ bá béèlì ọ̀daràn yóò tún tẹ̀síwájú pẹ̀lú ọ̀ràn dání so bó o sọ sínú lẹ́nu ó buyọ̀ sínú tẹ bá wọn mú gbogbo ara yẹn kó wọn lọ́dún wọn mú o <laughs> tẹ bá tutù lẹ̀ tó tún tẹ̀síwájú pẹ̀lú ọ̀lẹ̀ ẹ̀ tẹ́tẹ́ wọn ti mú tẹ́lẹ̀ eléyìí túmọ̀ sí pé ẹ má dàgùn lásán ni tí máa ń hùwà bàjẹ́ ẹ̀sìn mẹ́tàkùn lẹ́sìgbẹ́ nìkan ọmọ ilé yín ni fámìlì yín ni kò níṣẹ́ ẹ bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ kọ̀ gbọ́ ẹ má yé e bá sọ ẹ má bá sọ títí tí òfin ti sẹ́ẹ̀ rí torí pé tí a bá dín àwọn ẹni búkú láwùjọ àwùjọ ò ṣe gbé o. tàbá dàkún lásán máa tí ọ̀fẹ́ ṣiṣẹ́ kọ̀fẹ́ kọ́ṣẹ́ wọ́n kọ́ ọkọ́ṣẹ́ ọ̀rọ̀ kọ́ṣẹ́ wọ́n kọ́ ṣiṣẹ́ kan ọ̀rọ̀ ṣiṣẹ́ kan wọ́n kọ́ wọn wá owó ẹgbẹ́ ìtajà ẹ sì mọ̀ pé wèrè tún wò lọ́jà kò sẹ́ni jẹ́ pé irú wọn lọ́mọ tó bá yẹ pé ọmọ agboolé yín ní bá ń jalè o oníkálukú ọ sọ pé káwọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni lẹ́yìn náà bàbá wọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní kí jẹ́ tọmọ tí bàbá kan láyà là èmi ọ̀ má rí ọ̀ tó má má rí ńgbà tọ́dọ̀ dá torí ọlọ́run dákun bá wa tún àwùjọ wa sí àwọn àwa bú àwọn àwa pálapàla àwọn àwa rádaràdà bá wa ká kó láwùjọ wa àwọn àwa rere àwọn àwa dáadáa ọlọ́run bá wa pín kárí kọjá pín láàmú ahù láwùjọ wa ọlọ́run àlékún dàgbàsókè àlékún lọ síwájú ọlọ́run kó ṣe fún wa ọlọ́run ọba ẹlẹ́dàá kó fàlùbáríkà sísẹ̀nsì oníkálukú wa ọlọ́run kó ràn wá lọ ní kọ̀kọ̀ àti ní gbangba kó jẹ́ ọ̀dà fún aláyé kó dáa fún alálùkìyàmà kárántí pé nu tọ́lọ̀ fi pa wá láṣẹ ní ìgbà tá à ń jìnà sí ìwà àbàjẹ́ tá à ń sì gbìyànjú láti kọ́ fáwọn àṣìbàjẹ́ kárántí ká máa ṣe àsọ̀láàtì lọ́pọ̀lọpọ̀ fọ́gà wa anabi wa sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá wa àti àwọn màlẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn náà ń ṣe àsàlátù ìfà nàbì kọ́lọ́run tó wá pa wá láti àwa tá a jẹ́ olùgbàgbọ́ òdodo olùtẹ̀lá nàbì Muhammad sallallahu alayhi wa sallam pé ká máa ṣàsàlátù fún Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة الحسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله